auzubillahi mina shaitani rajim bisimilahi rahman rahim asalaamu alaykum wa rahmatulahi wa barakatu alhamdulilayi adúpẹ́ fọlọ́wọ́n ọba àmọ́ kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ẹ̀yin bàbá ẹ̀yin màmá mo kí n káàbọ̀ sí ti àárọ̀ yìí alukurani tí a máa ń ṣe láàárọ̀ suratu bakora náà verse fifty eight and fifty nine ọ̀hún la máa gbéyẹ̀wò láàárọ̀ yìí ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ a'udhu billahi minash shaitani rrajim wa iz qulna dkhulu azil qaryata fakulu minha haythu shi'tum ragada wadkhulu albaba sujjada wakulu hittatun nakfir فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من رجزا من السماء بما كانوا يفسقون ọlọ́run ní wàhíṣkúlnà ẹ ṣèrántí o nígbà tí àwọn ọlọ́run ọba tí à ń sọ fún wọn wa iskulna dikulu azil kọrìà ẹ wọ inú ìlú yìí ìlú tí wọ́n ní kọ́wọ́ yẹn Jerusalem ni fakulu minia aisoshi tumurọgada ẹ máa jẹ kí ẹ máa mu níbẹ̀ ní gbẹdẹmukẹ bẹ ẹ ṣe fẹ́ ẹ máa jẹ kí ẹ máa mu bẹ ẹ ṣe fẹ́ níbẹ̀ wàdìkúlù bàbá sùjàdà ẹ gba ẹnu ìlú náà wọlé ẹgbàá wọlé sójàdá ní ẹni tó tẹríba wàkúlù hítọ̀tún náà fèrèlákùn àtọ̀yàkùn kí ẹ sì máa sọ ìpè ọlọ́run forí ẹ̀ṣẹ̀ wa jì wá bá wa ha ẹ̀ṣẹ̀ wa dànù á forí jì yín wàsànà zidu limoxinin ọlọ́run ni a sì ṣe àlékún ẹ̀san rere fáwọn olùṣe rere ẹ̀wọ̀n tó lọ́n pa wọ́n láṣẹ ẹ̀ wá wọ́n tó ń ṣe. fàbádàlà lẹ́dínà zọ́làmù kọ́ọ̀lá ǹgá irá lẹ́sì kíìlà làwọn. ọlọ́run láwọn tó ṣàbòsí wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà wọ́n wá ń sọ ohun tó yàtọ̀ sí ohun tó lọ́n pa wọ́n láṣẹ kí wọ́n sọ. kí ni tí wọ́n ń sọ ọlọ́run ní kí wọ́n sọ yìí pé ọlọ́run forí jì wá wọ́n wá change ẹ̀ sí habbatum hóró irúgbìn nínú irun yẹ̀yẹ́ tó ń ṣe nìyẹn nínú èdè wọn horo irúgbìn nínú irun kọ́lọ́run ní ẹ sọ pé ọlọ́run foríjì mi nígbà tó ń débẹ̀ kàkà kan sọ pé ọlọ́run foríjì mi wọ́n ní irúgbìn nínú irun ọlọ́run ní kí wọ́n tẹríba tán bá wọ̀lú yẹn wọ́n gbórí sókè wọn ànárí sẹ́yìn báyìí gbogbo nǹkan méjèèjì tọ́lọ́run nìkan ṣe wọ́n ṣe àwọn wọ̀nyí ni wọ́n ti kọ̀ sọ́lọ́run lẹ́nu tẹ́lẹ̀ ọlọ́run wá fún wọn ní ogun ọlọ́run kọ́wọ́ fìyà jẹ wọn ọlọ́run dáríjì wọn ó wá ṣẹ́gun fún wọn ìgbà tó wá ṣẹ́gun fún wọn wá ní ìlú Jerusalem yìí tẹ́ bá wá fẹ́ wọ̀ ọ́ wàyí skuli náà nígbà tó Ọlọ́run sọ fún wa pé ìdíkólo wa sí ilé kọríya ẹ wọnú ìlú yìí fàdíkólo bá ẹ wàkú ẹ ó ní ìdíkólo wa sí ilé kọríya ẹ wọnú ìlú yìí fàkùlù mí ni a àìsùn sí tòmùrọ̀ gada gbogbo ntẹ́ ẹ bá rí ẹ máa jẹ ẹ máa mu ní gbẹdẹmukẹ́ wàdíkóló lè bá bá sùjàdá ẹgbẹ́ ẹnu ọ̀nà ìlú ìwọlé lẹ́ni tó tẹríba fẹ́mi ọlọ́run ọba sùjàdá ìtẹríba lọ́hùn fẹ́ ká máa ṣe ìforíkanlẹ̀ fọlọ́hùn ọba tẹ bá ti wọbẹ̀ ẹforíkanlẹ̀ fọlọ́hùn lẹ́ni tó ń dúpẹ́ fọlọ́hùn ẹforíkanlẹ̀ ìwọ náà tó ń gbọ́ mi tó o bá ti gbọ́ tọ́lọ́hùn bá ṣoore kan fún yín ẹforíkanlẹ̀ ààyè ìforíkanlẹ̀ yẹn níbi tá a wà tá a súnmọ́ lọ́hùn ọba jù ààyè tá a foríkanlẹ̀ yẹn òun láàyè tá a wà tá a súnmọ́ lọ́wọ́n bá jù o lè má mọ tọ́lọ́wọ́n bá ń ṣe láyé ẹ máa forí kanlẹ̀ ní gbogbo ìgbà torí pé tó bá wà lẹ́ni tó forí kanlẹ̀ ìgbà yẹn ló súnmọ́ lọ́wọ́n bá jù ó wá sọ fún wa pé wàkúùlù hìtọ̀tún ọlọ́run ní ẹ wá máa sọ gbólóhùn kan tẹ bá wọ bẹ̀ pé ọlọ́run foríjì wá ọlọ́run foríjì wá nọ́ọ̀kì fèrè lákàn àtọ̀ ẹ̀yà kan àwọn tó bá ti ń sọ gbólóhùn yìí ọlọ́run lémi ọlọ́run máa foríjì wọn wasana zidu limokisinin ẹ̀yin tẹ́ bá wá jẹ́ olùṣe rere àlékún lẹ máa máa rí ní gbogbo ìgbà àmọ́ kàkà kí wọ́n tẹ̀lé àṣẹ Ọlọ́run fàbádàlà lẹ́dí nàzọ́làmù kọ̀ọ̀láńgẹ́rà lẹ́sì kí ìlàlà òun àwọn tó ṣàbòsí fẹ́mi ara wọn wọ́n wá yí ọ̀rọ̀ Ọlọ́run padà kúrò níbi tọ́lọ́run bá ní kán sọ ọ́ sí ọ̀tọ̀ ní tọ́lọ́run ní kán sọ ọ̀tọ̀ ní tí wọ́n ń sọ. So fa anzalina alalẹ́dí nazọ́làmù rìjísàn mina sàmáì bímọ kanu yafsukun ọlọ́run ni mo wá rọ̀jò ìyàlé wọn lórí láti sánmọ̀ nítorí pé wọ́n ṣìṣe ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀kọ́ ńlá wo ló wà nù nǹkan yìí gbogbo ìgbà tọ́lọ́run bá ti ṣẹ́gun fún yín ẹ máa dúpẹ́ fọlọ́run ẹ máa foríbalẹ̀ fọlọ́run ẹ máa jọ́sìn fọlọ́run ẹ máa tọrọ àforíjì tẹ bá wo ìsáájà ẹ mọ̀ pé àwọn ọmọ bá ní Israel ní tó sọ fún wọn bí báyìí ni pé ah, mo èmi ọlọ́run bá mo ní kẹ́ ṣẹ́gun nígbà tẹ́ wá ṣẹ́gun tán ẹ wá fẹ́ wọ̀lú yẹn mo wá ní ẹ forí kanlẹ̀ fẹ́mi ọlọ́run wọn ò forí kanlẹ̀ fọlọ́run wọn ò tẹríba fọlọ́run wọn ò rẹ́ra wọn lẹ̀ fọlọ́run wọn ò dúpẹ́ fọlọ́run kàkà bẹ́ẹ̀ wọ́n dúró wọ́n gbórí sókè báyìí ọlọ́run dẹ̀ ń fẹ́ ká máa forí kanlẹ̀ fún wọn ọlọ́run ọba sùjàdán ẹ wọnú ìlú yìí lẹ́ni tó forí kanlẹ̀ fẹ́mi ọlọ́run ọmọ ìyá mi gbogbo àyè tó bá wà máa forí kanlẹ̀ fọlọ́run máa dúpẹ́ fọlọ́run torí pé tá a bá ti ń dúpẹ́ a máa rí àlékún oore ó wá mọ tọ́lọ́wọ́n ọba sọ nídẹ̀yìn tẹ́ bá ti forí kanlẹ̀ tán ẹ tún máa sọ gbólóhùn yìí ìtọ̀ tún ẹ máa sọ yìí pé ọlọ́run forí jì wá ìtumọ̀ rẹ̀ nìyẹn ọlọ́run forí jì wá ni kẹ́ máa sọ gbogbo ìgbà ẹ bá lọ wo ìsájà ní tó sọ yìí náà ni pé tí n bá ti ràn yín ṣe tí n bá ti ṣẹ́gun fún yín ẹ máa dúpẹ́ ẹ máa ṣàfọ̀mọ́ ẹ máa ṣàskar ẹ máa tọrọ àforíjì ó ní ìsájà nasrullahi wal fatiu tí àránṣẹ́ ọlọ́run bá ti dé àti ìṣẹ́gun ọlọ́run wàrà àìtà nàásà yadkhuluna fi dinillahi afwaja wàrà àwọn èèyàn tí wọ́n ń ya tẹ̀lé rẹpẹtẹ gbogbo àwa tí èrò ń bẹ lẹ́yìn wa àdánwò ni níwájú ọlọ́run. fún ẹ tán ní alájà àdúpẹ́ lọ́wọ́ yín fún gàtẹ́sí lánàá yóò sá fún ẹ àránṣẹ́ ni ìṣẹ́gun ni kí lọ́lọ́run ní kó máa ṣe fasabbih bihamdi rabbika wastagfirihu innahu kana tawwaba fasabbih lára pa aṣẹ́gun fún ẹ lára pa àrùn ẹ ṣe yà máa ṣe subhanallah subhanallah askari tá à ń ṣe yẹn má jẹ́ ká fi ṣeré in fact tó o bá lóò rí nǹkan ṣe lójoojúmọ́ tó o bá ti rírun ẹ kí tó o tẹ̀ láṣẹ ọlọ́wọ́n ọba tó o rázikiri yẹn ṣe tó o tẹ̀lé ntọ́lọ́wọ́n bá ń fẹ́ o ti ṣoríire ńjọ yẹn òun lẹ ṣe rí i pé a máa struggle láti make sure pé a ṣáà ṣe é ní ṣá ká ṣáà yin ọlọ́run torí ntọ́lọ́wọ́n bá ṣe láyé wa òun ló ń lọ yẹn oríire tá a ṣe ẹgbẹẹgbẹ̀rún èèyàn ṣoríire yẹn àpọ́nlé tọ́lọ́wọ́n bá ń fún wa àìmọye èèyàn ò rápọ́nlé yẹn iyì tọ́lọ́wọ́n bá ń fún wa àìmọye èèyàn ò rí iyì yẹn ọmọ ìyá mi máa sin lọ́hùn tó bá ní ẹ mo ti ṣẹ́gun fún ẹ o yá máa forí kanlẹ̀ fún mi ọlọ́run má jẹ́ kán ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀ẹ́ láti forí kanlẹ̀ fọlọ́run ọlọ́run ṣẹ́gun fún ẹ ọ̀tá yí ẹ po ọlọ́run bò dójú tì ẹ́ ọlọ́run ń ṣàgbéga fún ẹ ọmọ ìyá mi ìjọ èèyàn bá fẹ́ tọ̀ tí ò rí tọ̀tọ̀ ló máa mọ̀ yìí pé wàhálà dé ìjọ yẹn ló máa mọ̀ pé dé ń bẹ kó ṣe wá lọ bá dókítọ̀ ìjọ kan dókítọ̀ wọ́n ń sáré kiri wọ́n ní kílé tẹ̀ ń sáré kiri ah ó ní bàbá yẹn bàbá yẹn ò lè tọ̀ ni bàbá yẹn ò lè tọ̀ ni bí ó dẹ̀ ṣe lè tọ̀ yẹn ìnira tó mu ó ní agbára náà bá mú nǹkan wọ́n wá ṣe bí àwọn dókítà ṣe máa ń ṣe wọ́n wá já abẹ́ tẹ́ bá rí bí ìtọ̀ ṣe ṣe yá Allahu Akbar táwa bá wá fẹ́ tọ̀ àwa lọ tọ̀ pẹ̀lú rọ̀wọ́ ìrọ̀sẹ̀ àdẹ̀gbàpọ̀ lọ́n ṣẹ́gun fún wa àgbàpọ̀ lọ́n pọ́n wa lé àgbàpọ̀ lọ́n gbé wa níyì ọlọ́run gbogbo tó fi rọ̀ wá lọ́rùn ọlọ́run má fi ní wa lára ẹ gbìyànjú ẹ̀yin ọmọ ìyá mi kẹ́ máa mú ore áyà yìí ń tẹ́ máa fi gẹ̀ẹ́tẹ̀ ní pé ọlọ́run ni wa iskulina mo tún tún ka ní kó lè yé wa ọlọ́run nígbà tá a pa wọ́n láṣẹ ọmọ bàní Israel wọ́n ti ṣe àwa ọlọ́run tẹ́lẹ̀ àmọ́ a padà ṣẹ́gun fún wọn àwa ní wa iskulina dèkolo azil kọ́ríya ẹ̀wọ̀nù Jerusalem fàkúlù mi ní àìsùn ṣe tún rọ́gàdá gbogbo tẹ́ ẹ bá rí ẹ máa jẹ wàdíkóló lè bá a bá a sùn jàdá ẹgbẹ́ inú ọ̀nà ìlú ìwọlé lẹ́ni tó tẹríba fẹ́mi ọlọ́run kẹ́ ẹ forí kanlẹ̀ fẹ́mi ọlọ́run kẹ́ ẹ fi dúpẹ́ wàkúlù hitọ̀ tún kẹ́ ẹ dẹ̀ máa tọrọ àforíjì nọ́ọ̀kì fèrèlà kan atọ ẹ̀yà kan ẹni bá ti ń ṣe tó àforíjì nínú yín ọlọ́run máa forí ẹ̀ṣẹ̀ ìjì wọ̀sánà zidu limoxinin ó wá ṣèlérí kan gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe dáadáa ẹ máa rí oore ẹ máa rà lẹ́kùn rẹ lọ́dọ̀ ọlọ́run ni àmọ́ kàkà kan ṣe ń tọ́ lọ́wọ́n bá fẹ́ wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run padà ọlọ́run ní kí wọ́n wọlé ní tẹríba wọ́n wọlé lẹ́ni tó dúró báyìí ni wọ́n tún nọrí sẹ́yìn wọ́n ti ẹ̀ tẹríba rárá fọlọ́run wọ́n nọrí sẹ́yìn ọlọ́run ní kó máa tọrọ àforíjì wọ́n fọlọ́run ṣe yẹ̀yẹ́ kàkà kó sọ pọ́lọ́run foríjì wá wọ́n ní irúgbìn tó bọ́ sínú irun irúgbìn tó bọ́ sínú irun irúgbìn èdè tó ń fi èdè wọn sọ nìyẹn irúgbìn tó bọ́ sínú irun ni wọ́n sọ kiri wọn ò sọ pé ọlọ́run foríjì wá ọlọ́run nítorí tí wọ́n ṣe yẹn pé wọn ò mórè mi ọlọ́run fa anzalina alalẹ́dí amúríjísámínà sàmáì ọlọ́run ni mo wá rán ìyà wá látinú sánmà ọlọ́run má fìyà jẹ wá. nínú yefsukun torí pé wọ́n gbẹ́rù gbọ́n rí torí wọ́n kọ tèmi ọlọ́run ni gbogbo yín tẹ̀ ń gbọ́ mi oríire yín yóò bá yín kalẹ̀ oríire yín á máa pọ̀ sí ni iyì yín á máa pọ̀ sí ni àpọ́nlé yín á máa pọ̀ sí ni. ilé ọlọ́run ọba là ń sìn ọlọ́run máa ń dúró tì wá tọ̀sán tòru ọmọ ìyá mi gbogbo tó o bá ń ṣe má sọ pé o gbọ́njọ ọlọ́run lọ o ẹ má sọ pé ẹ gbọ́njọ ọlọ́run lọ ibi ọlọ́run bá fọ̀rọ̀ sí lẹ̀dá ń fọ̀rọ̀ sí gbogbo tó o bá wà láyé rẹ gbogbo ipò tó o bá wà láyé rẹ ìwọ ṣáà máa dúpẹ́ pé ọlọ́run ọba o ṣe o o ṣe tó ṣẹ́gun fún mi torí jíjí tó jí agbára rẹ ò jí o ọ̀rọ̀ tá à ń sọ yìí agbára wa ò lè sọ àìmọye èèyàn ò lè sọ mọ́ wọ́n kàn ń gbìn ni wọ́n kàn ń gbìn ni tó bá fẹ́ sọ̀rọ̀ so wọ́n á ní kí ló ń ṣe yín akọ̀ máa ní ìwọ jẹ́ ẹrú tó mọ̀ọ́re máa dúpẹ́ má wo tẹnìkan o kò sẹ́ni tó jù ẹ lọ àdánwò náà fi jù ẹ lọ o in tí wọ́n ní tí wọ́n ò ní yẹn àdánwò náà ní o máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kínú rẹ dẹ̀ máa dùn ní gbogbo ìgbà má fi ra rẹ wẹni tó ní nǹkan jù ẹ lọ máa wẹ̀yìn kó máa wà wọn tí ò ní tó ní o wà wọn tí lè ní ò mọ́ bá o wà wọn tí ń bẹ lọ́sípítù tán ká ẹsẹ̀ rọ o wà wọn tí ò lè rìn mọ́ o gbogbo ìwọ tó ìwà láyé náà tó ń gbọ́ mi ò bá wà ní dùbúlẹ̀ àìsàn ọlọ́run ọba wò ẹ́ sàn ẹ má torí nǹkan ló ṣẹlẹ̀ sí yín kẹ wá máa ṣàìmoore sọ́lọ́run nítọ́lọ́run fẹ́ ká máa ṣe ń gbogbo ká mọ̀ òun lọ́ba olóore òun ló ń mọ tó dáa jù fún wa ní tóun bá sì ṣe fún wa ló dáa jù àmọ́ ká má máa kọ̀ sọ́lọ́run lẹ́nu ẹ tẹríba ẹ máa forí kàn ẹ kàn máa ṣàlẹ̀ alhamdulilayi ẹ kàn máa dúpẹ́.